oògùn fún ẹni tí ìdí ẹ̀ yọ tó ní pile tó ní hemorrhoid tí díẹ̀ ń kán ẹ̀jẹ̀ bá mi gẹ́ẹ̀tì iṣu ìdí ewé tannápoṣó tí wọ́n máa ń pè ní tannápowó iṣu ìdí ewé tannápoṣó tannápowó fọ́ kó bẹ́ kó nítì dáadáa kó mọ́ wá bá mi lọ pẹ̀lú ewé àgógó ogún ewé orí igún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 omi zemzem àti ewé ọ̀tọ̀ọ̀tọ̀ hundred la fi preserve ewé senna leaf ó lágbára púpọ̀ lórí èkéèké nínú ẹ̀mí òkùnkùn àbí pé nǹkan wà nínú èèyàn àbí nǹkan kan kódà spam ọkùnrin tí wọ́n ní wọ́n ń dà láàmú kínní kan àbóbìnrin ọgbẹ́ kan sínú wúbẹ̀ ẹgẹ́tì miracle leaf sí wa bákan náà ni ẹgẹ́tì all in one natural herbs irú ẹni tí díẹ̀ yọ nísìn ẹni tí díẹ̀ yọ ẹni tó ní stroke tó ní diabetics tó láwọn àìsàn ńláńláńlá ẹgẹ́tì all in one natural herbs ẹni tó forí kókó alátakùn tó ń jẹun lójú oorun tí ó ní ìbálòpọ̀ ojú oorun eget all in one natural apps ó wà effective egbògi láti India láti Arab country lápapọ̀ síbẹ̀ bákan náà ni eget transformer eget bulldozer met fibroid òun náà wà effective bulldozer met fibroid fifty thousand à ń ṣe promo ẹ̀ fún obìnrin tó ní fibroid ara máa melt ní àbóní blockage tube fifty thousand à ń ṣe promo eget transformer eleven hundred power fọkùnrin tó ní weak erection quick ejaculation low sperm count tí nǹkan ọmọkùnrin ẹ̀ tí kì í perform dáadáa tó ètè ń dẹnu kọlẹ̀ àbó ní wọ́n mu ni èyíkéyìí tó ẹ pé lórí ìpèníjà àbóbìnrin tó ní ovulation problem ẹ gẹ́ẹ̀tì transformer bákan náà ni tọkọtìyàwó ẹ gẹ́ẹ̀tì caterpillar ó wà effective gan-an Caterpillar fún tọkọ-tìyàwó both natural and spiritual made in India packed in South Africa memory booster I get ẹ̀ fáwọn ọmọléèwé àbágbàlagbà tó ń lose memory àbẹ́yàn tó ń lose memory olówó ayénú lẹ́sẹ̀ ayénú ni ẹ WhatsApp wa lórí plus two seven six one two nine five six three eight nine masalam.